يشد دين أحد إلا غلبه متفق عليه أخذ أبو هريرة رضي الله عنه قال القبان يونسي وصوت أنا محمد صلى الله عليه وسلم مثل إذا يبيك سوف يمكن جاسين سنكاروني أن يكون هو أن يموت فلك كل ناسي أبكاس من أنت قريرة ريس إبان السيد وقال السيد مسلم إليه نيرتوا يتواتين يوسف èyí tí àwọn ṣéòkò wa àwọn Ustaz Abdul Fattah tí wọ́n ń darí tí jẹ́tò yìí ní gbogbo ọjọ́ Jímọ̀ gbogbo ọjọ́ Friday nírọ̀lẹ́ látago márùn látago márùn Royal FM ninety five point one nílùú Ìlọrin ní Kwara State gbogbo tí bá rú wọn lójú nípa ẹ̀sìn wa a lè wa five one five four nine lẹ́ẹ̀kan sí zero eight one zero three three five one five four nine jazakumullahu khayran. الحمد لله والصلاة والسلام على رسول الله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عدم قف ولوضع الطرائكات جروا فوى النبي ومحمد وقوى أرى لي النبي وصحابه وقوى نتيبا إلى أن النبي صلى الله عليه وسلم تفيد يجوز عند القيامة abirúwa kó fi ìkẹ́ tí a tọrọ yìí kó fi kárí gbogbo wọn. gbogbo àwọn tí aláǹfààní láti gbọ́ ètò àdéhùn ayé sọ̀rọ̀ gbogbo alákì pẹ̀lú gbólóhùn asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. bákan náà akíra wa kú òǹgbẹ. xadíìsì abu humamata radiyallahu anhu. وني قلت النبي صلى الله عليه وسلم مرني بعمل فقال عليك بالصوم فإنه لا عدل له أبو همامة أني هو أبا النبي صلى الله عليه وسلم هو أني النبي قمني الشيء tómi sọ́nà lórí nǹkan kan tí màá máa ṣe tó ṣe pé nǹkan yẹn ìbádà tó dùn mọ́ lọ́wọ́ bá jù ni àlẹ́bí wa sọ fún pé alayka bis-sawm ẹni pé àwọn ẹni kọ́ máa gbà tó ó túmọ̀ sí pé inú àwọn iṣẹ́ tó jẹ́ iṣẹ́ olóore tí ẹ máa fi ń súnmọ́ ọlọ́run ọba òun náà ni àwẹ̀ wà ànábì wa sọ pé fa innahu la adilu lahu ànábì ni kò sí iṣẹ́ eré tí yẹn lè fi ṣe déédéé àwẹ̀ ní òun náà ni mùsùlùmí tí ó ń jẹ ẹni tí ó ń gbàwẹ̀ gbogbo nǹkan tí ó bá lè mọ́jẹ kéèyàn ó rí àǹfààní láti jẹ níbi àwẹ̀ téèyàn ń gbà mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí kó ṣọ́ra fún un ẹ̀rí ní ìjẹjọ mo sọ pé aya al-Qur'an tọ́lọ̀ ti ṣàlàyé ọ̀rọ̀ àwẹ̀ fún wa tó ti pa wá láṣẹ rẹ̀ ó sọ ìdí tóun ti fẹ́ ká máa gbàwẹ̀ ọlọ́wọ́ bá ní a'udhu billahi minash shaitanir rajim ya ayyuhal ladhina amanu kutiba alaykumus siyam kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun. olúwa ní ẹ̀yin onígbàgbọ́ òdodo mo ṣe àwẹ̀ lọ́ranyàn fún yín kama kutiba ala alladhina min qablikum bó ṣe jẹ́ ọ̀ràn yàn fáwọn tó ti ṣáwájú yín náà wà lè ń mà la'allakum tattaqun kẹ́ ẹ jẹ́ ẹni tó bẹ̀rù ní ọlọ́wọ́ ọba mo wá ní ìbẹ̀rù ọlọ́wọ́ ọba yìí ó túmọ̀ sí pé bi idhnillahi ta'ala nǹkan tí ń jẹ́ ìbẹ̀rù ọlọ́run taqwa Allah ọ̀rọ̀ rẹ̀ gángan náà ni màá mú láti máa sọ láti èmi ẹ̀rí bí ọlọ́run bá ṣe pa bá ṣe pàṣẹ yìí wípé ẹgbàá rẹ̀ kẹba lè bẹ̀rù ọlọ́run kẹba lè bẹ̀rù èmi ọlọ́run ọba tó túmọ̀ sí pé taqwa Allah sababun azimun li nail ma'ibbati Allah wípé ìbẹ̀rù ọlọ́run ọba ó jẹ́ ọ̀nà ńláńlá tí ẹ máa fi ń rí ìfẹ́ ọlọ́run ọba tó lọ́mọ fi ń fẹ́ràn ẹrú rẹ̀ àwẹ̀ jẹ́ ọ̀nà ńláńlá yẹn ní kéde ẹrú ọlọ́run ó jẹ́ nǹkan ńláńlá tí yẹn lè ní tí n fi rí pé á ah, ọlọ́run ọba ń fẹ́ràn ni tó kan náà tó lọ́wọ́ bá ti wá fẹ́ràn ẹrú rẹ̀ lẹ́ńtẹ́hẹ́t jẹ̀mí ìrìnmẹ́ṣẹ́ kílùú gbogbo tí ń jẹ́ wàhálà fún yàn ẹni tó lọ́wọ́ bá ti nífẹ̀ẹ́ sí ó ti parí fi dúnìyà wal wàhálà ayé ni wàhálà alkiyama ni ó ti parí tó wàhálà hellet albaraka tó àìlẹ́yìí albaraka bọ̀ sínú gbèsè ayé ẹni yẹn ẹni kọlẹ̀wà ká Allahu sharral fitani wa najaa Allahu minha wọn lọ́wọ́ sì máa sọ ní gbogbo aburú wàhálà tó bá ń ṣẹlẹ̀ gbogbo aburú fìtínà tó bá ń ṣẹlẹ̀ ọlọ́wọ́ bọ́ máa ṣọ ènìyàn bẹ́ẹ̀ ọlọ́wọ́ sì máa kó yọ. tí àwọn afábáwọn ń ṣàlàyé ìdẹ̀rù ọlọ́wọ́ ọba mi fẹ́ lọ síbi tàrífù lọ́gáwí ẹni pé àwọn àlàyé analysis àwọn onílinguistic níbi èdè lárúbáwá mi fẹ́ lọ síbẹ̀ nípa ọ̀rọ̀ tí wọ́n ń pè ní tẹ́kọ̀ọ́ àmọ́ ní ọ̀dọ̀ àwọn ẹ̀sìn àwọn àfọ́ ẹlẹ́sìn ní tí wọ́n pè ní tẹ́kọ̀ọ́ ibẹ̀ ni màá bọ́ sí direct tí a bá ń sọ pé ìbẹ̀rù ọlọ́wọ́ ọba ẹ gbólóhùn yìí báwo gan ló ṣe wá láti ẹnu anabi sallallahu alayhi wa sallam báwo ni ó ṣe kọ́ àwọn sàhábà ní tí ń jẹ́ ìbẹ̀rù ọlọ́run ọba kí náà gbọ́yé kí náà mọ̀ níbẹ̀rù ọlọ́run torí ní ìsìn lóde ayé òde òní yìí nǹkan míì náà làwọn èèyàn ń pè ní ìbẹ̀rù ọlọ́run so tó ṣe pé nǹkan yẹn sì ṣe ìbẹ̀rù ọlọ́run so fún gbogbo nǹkan tó bá wà máa ń gbọ́ pé ah, ìbẹ̀rù ọlọ́run lélẹ́yìí ìbẹ̀rù ọlọ́run lélẹ́yìí so tí èèyàn bá wá gbé sínú àwọn nǹkan tí mo fẹ́ máa sọ yìí tó bá ti rí pé ó yapa rẹ̀ mọ̀ pé nǹkan yẹn kò kí ń ṣe ìbẹ̀rù ọlọ́run ọba lọ. títí ń jẹ́ ìbẹ̀rù ọlọ́run Umar ibn Khattab radiyallahu anhu lamma su'il an at-taqwa ìgbà tí wọ́n bí ibi kí ni ń jẹ́ ìbẹ̀rù ọlọ́run ọba pé kí ni ń jẹ́ pé ìyẹn ní taqwa Umaru sọ fẹ́ tó ń béèrè béèrè yẹn pé alsalakta tariqan fi ishawqun oníṣòwò ti rin ọ̀nà tí ẹ̀gún pọ̀ níbẹ̀ ọ̀nà tí wọ́n da ẹ̀gún sí ọ̀nà ẹlẹ́gún gbogbo ara láti mọ nǹkan tó ń jẹ́ ẹ̀gún nǹkan tó ṣe pé tí ẹ bá ti tẹ̀ mọ́lẹ̀ yóò gún yẹn lẹ́sẹ̀ bí ká ní ìṣó ọ̀nà tí ìṣó tó wá kó ìṣó síbẹ̀ àbí ìgò lápòjú ẹ̀ tí wọ́n fọ́ ìgò kalẹ̀ síbẹ̀ tòótọ́ ti rin irú ọ̀nà yẹn rí ènìyàn wá ní naam tí mo ti rìn rí Umar wa sọ fún pé fàmà sọ̀nàì báwo ló ṣe ń ṣe nígbà tó fẹ́ máa rìn ní ọ̀nà ẹlẹ́gùn fàjẹ́bẹ̀ ọ̀sẹ́ìl di annahu kana yabta'idu ani shawk wa yatajannabahu olóhùn jìnà sí ẹ̀gún yẹn ni òun rọra ń wá ọ̀nà tó ń rọra ń rìn òun rọra ń yọ ẹsẹ̀ ń gálágálá lòún fi ń kọjá níbi ọ̀nà yẹn tọ́ àbúrò ní ẹni ẹni pé Umaru dání ẹlò pé fadhalika huwa tuqa hmm, tí ń jẹ́ bẹ̀rù ọlọ́run gẹ́gẹ́ nìyẹn yẹni pé kíyàn orí àwọn nǹkan tọ́lọ́wọ́ bá ló wọn ọ̀fẹ́ ẹ̀rí dandan mi nìyẹn ó máa rí nǹkan tọ́lọ́wọ́ bọ̀ ọ̀fẹ́ nílẹ̀ ayé so ẹ ṣì máa rí nǹkan yẹn ọmọ ẹ̀ six ọlọ́run ti ló wọn ọ̀fẹ́ ó ti ṣàlàyé rẹ̀ fún yín ẹni tó bá wà máa bó ṣe rọra mẹ̀ntínì ara rẹ̀ tó rọra rìn láàrin nǹkan yẹn tí ò ṣe nǹkan tọ́lọ́wọ́ bọ̀ ọ̀fẹ́ yẹn wọ́n ní ti ń jẹ́ pé èèyàn bẹ̀rù ọlọ́wọ́ bá nìyẹn Ali ibn Abi Talib wọ́n tún bí òun náà radiyallahu anhu sa'alahu ahadun ani taqwa ẹnìkan béèrè pé kí ni ń jẹ́ ìbẹ̀rù ọlọ́wọ́ bá ó ní hiyal khawf من الجليل الخوف من الجليل والعمل بما في التنزيل والاستعداد ليوم الرحيل. ó ní tí ń jẹ́ ìbẹ̀rù ọlọ́run òun náà ni alkhawfu min aljalil kí wọ́n máa bẹ̀rù ọlọ́run ọba ó rí kò sì má ṣe nǹkan tó ní kọ́ má ṣe wal amal bima fi tanzil kọ́ wá jẹ́ kí gbogbo iṣẹ́ rẹ tó bá fẹ́ ṣe níṣẹ́ ìbádà kọ́ jẹ́ nǹkan tó wà nínú tanzil nǹkan tó wà nínú alqur'an nǹkan tó wà nínú sunnah tọ́ ìbí ilẹ̀ ti mà sábàárẹ̀ nìkan tí wọ́n bá ń sọ pé olùbẹ̀rù ọlọ́run ọba ni tó wọ́n sọ pé alágbájá ah, bẹ̀rù ọlọ́run lóòótọ́ bẹ̀rù ọlọ́run ò ṣe é rí nínú ọkàn yẹn torí ọkàn mi máa wà kódà ìbẹ̀rù ọlọ́run ò lè rí lójú yẹn kí ni àì ah, wojú rẹ̀ yìí ó rí bí ojú olùbẹ̀rù ọlọ́run so ìrọ̀ ọkàn ni ìbẹ̀rù ọlọ́run bá máa nẹ́bí sọ̀rọ̀ sọ́lá ní pé àtẹ́kọ̀ọ́ ha hùnà àtẹ́kọ̀ọ́ ha hùnà ànẹ́wà àṣàrà ìlà sọ́dẹ̀rẹ̀ yìí ànẹ́bí ní ìbẹ̀rù ọlọ́run inú ọkàn ni máa ojú yìí ni máa wà ànábì wa náwó sí àyà rẹ̀ ẹni pé ọkàn ìbẹ̀rù ọlọ́run bá máa wà tí wọ́n rí ǹjẹ́ fi wá mọ̀ pé lágbájá ìyá ó sì bẹ̀rù ọlọ́run òun náà ni ọ̀rọ̀ tí àlè sọ radiyallahu anhu ọ̀rọ̀ ẹlẹ́kejì ó ní al-amalu bima fi tanzil kí wọ́n máa lo nǹkan tó wà nínú al tó ṣe pé ẹ̀sìn rẹ̀ ẹ̀yìn tó wà ní al ló ń ṣe tó ẹ̀sìn rẹ̀ ìbáàdà rẹ̀ tó wà nínú sunnah nabi sallallahu alaihi ló ń ṣe nítorí bá ti bá nínú alukoran tó bá nínú súnà nàbí sallallahu alaihi wasallam kí yóò jìnà sí irú ẹni yẹn lùbẹ̀rù ọlọ́run ẹ̀rí omi kan tó bá ti ń tẹ̀lé ìlànà nàbí sallallahu alaihi wasallam ẹni yẹn ń bẹ̀rù ọlọ́run ọba pẹ̀lú ìrísí tá a bá ti rí pé ah ṣíbílẹ̀ nàbí ní tẹ̀lé yìí subakana wal isti'dadu li yawmi rahil kí n tó wá máa palẹ̀ mọ́kalẹ̀ fún ọjọ́ kú tó tó ṣe pé nìyẹn lọ́kàn rẹ̀ ó máa rántí ikú tó ń ti ń jẹ́ ìbẹ̀rù ọlọ́run ọba nìyẹn ṣẹ́wọ̀n nǹkan tí Ali tó pè radiyallahu anhu ẹ̀wọ̀n tí Abu Hurairah tó ń pè tó Abu Hurairah radiyallahu anhu oníkèèyàn máa yọ ṣẹ̀ lágálágá fi ọ̀rọ̀ àmọ́ bí oṣù ọ̀rọ̀ rìn níbi tí ò dáa ẹ̀tẹ̀ wá wò wọlé sí àmọ́ orú àsìkò tá ń lò yìí tó ṣe pé aburú pọ̀ ìbàjẹ́ pọ̀ so ìbàjẹ́ tó pọ̀ yẹn ó jẹ́ kí òǹkàlùkù gan kó lè fi ẹnu sọ̀rọ̀ jálẹ̀ pé gbogbo fìtínà táwọn tí ń ṣẹlẹ̀ yìí á ìṣẹ́ bu ìwà bu ìrìn bú ìgbésẹ̀ bú nkálukú wà mẹ́ táwọn mi ènìyàn ń ṣe àwọn èèyàn ń ṣe aburú ẹwọ àtìpátá tí wọ́n ń pa ariwo oríṣiríṣiríṣiríṣi yìí àwọn èèyàn ń ṣaburú wọ́n pààyàn tìrìkọ́ fẹ́ wówó ẹ̀rí wọ́n sùn yàn jẹ́ wọ́n á máa gbìyànjẹ́ ní tútù wọ́n á máa subhanallah wọ́n sì mú ọgbọ́n náà láti rí wọn báyìí so ẹ̀dàkùn sínú ọlọ́run dùn sílẹ̀ yìí ta ni ó dùn tí ta ni ó dùn kó ṣiṣẹ́ kalẹ̀ ọlọ́run bá dá ọmọ ẹ̀dá ènìyàn ọmọ ènìyàn sì ń lálàṣe rẹ̀ so bẹ́ẹ̀ náà ni àwọn ẹ̀dá mi náà tó ṣe pé ntọ́lọ́ ọyẹ àwọn ìwà burúkú míì lóríṣiríṣi ẹ̀rí àwọn obìnrin ń rin òhò káàkiri tiralẹ̀ ẹ̀rí gbútọ́lọ́ wọn bá ní kí wọ́n ṣe wọ́n ṣe é ẹ̀rù gbogbo ìtàn wọn kò jọ lójú apá wọn kò jọ lójú láwọn obìnrin so ṣé bí ọlọ́run bá ṣe ní kí kókórí lèyàn láwùjọ tí o kò lè dùn mọ́ lọ́wọ́ ọba náà ni àwọn ti rí ara wa jẹ lásìkò yìí à ń ṣe kíni à ń ṣe nose cover à ń ṣe kíni kan tó pé wọ́n ọmọ ń fi ẹlẹ́hà ṣe tẹ̀lé ọmọ ń fi ẹlẹ́hà ṣe ìyẹn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni ẹni tó bá wọ aṣọ ìjáàbù e, láńlá ọmọ fi ṣe ìyẹn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni nísìnyí wọn náà wá dẹ́n pé pé òfin nǹkan bo ìdajì ojú rẹ ní tipa ní tipa Allahu Akbar mo wà ní hospital níjọ́ níyìí ẹ̀rẹ̀ wọ́n wá ń sọ fún gbogbo ẹni tó wá fẹ́ wọ síta yẹn ipe it must náà ni kò fi nǹkan nose cover kò lò subhanallah then lẹ́yìn náà wàá tó lo anglon so ẹ wá wo àwọn tó bá wá ń jẹ ẹlẹ́yà wàláhì wọ́n ra fi wọ́n lẹ̀ wọn ọ̀rọ̀ àti wọ́n tí wọ́n láwọn ti wà already covered subhanallah ẹ wo fitratallah alladhi fatara an-nasa alayha bọ́lá ń ṣe dá ìsìn rẹ̀ nìyẹn bó ṣe yẹ kóbìnrin orí nìyẹn wọn náà kọ́ ń ṣàtàánú fún wa òun náà ni pé gbogbo ìbàjẹ́ yìí tó kálukú ọ̀yọ́sẹ̀ gádàgádà láti kú ń bẹ́ẹ̀ tó gbogbo tí aburú zina irọ́ jìbìtì oríṣiríṣi kódà nu rọ̀mdọ́nù wàlá inú yẹn fẹ́ lè máa dùn pé bí rọ̀mdọ́nù ọdún ìṣeré ojú wa fẹ́ dáa torí rọ̀mdọ́nù ìgbà yẹn gán laburú máa ń pọ̀jù nílùú tiwa yìí zina oríṣiríṣi obìnrin ọmọ jáde jákújá lálẹ́ káàkiri wọ́n láwọn ṣe wáàsí igbó ni wọ́n mọ mu rẹkẹtẹ ọtí ni wọ́n mọ mu rẹkẹtẹ níbi wáàsí zina ni wọ́n mọ ṣe níbi wáàsí so kí ànínú yóò fẹ́ lè mọ dùn pé láàhìlá ah ẹ̀wù bí àwẹ̀ ṣe wá rọrùn láti gbà alẹ́ ẹ̀ sùn fàlàlàlà kò tí pé ẹnìkan so lẹ́yìn náà gbogbo àwọn obìnrin kan dún nílé wọn àwọn èèyàn oníṣẹ́ kan dún nínú ilé wọn sọ̀dá kò ṣé islam ò ṣe mọ́nì sí ìgbà tá ń bá lọ yìí náà ni pé ẹni tẹ́ bá fẹ́ rí olùbẹ̀rù ọlọ́run ọba ni ẹ̀rù náà ni ali ló tú àṣírí pé tí ń jẹ́ bẹ̀rù ọlọ́run òun náà ni alkhawfu min aljalil ọbẹ̀rù ọlọ́run ọba bákan náà wala amalu bima fi tanzil ọmọ wa lo alquran lọ́wọ́ fi ṣe ìbádà rẹ̀ ọmọ lo hadith anabi sallallahu alaihi wasallam lọ́wọ́ bá ti rí ìpele yìí ẹ̀sìn ọlọ́run ni tí wọ́n sọ pé ẹ̀sìn ọlọ́run ni wọ́n ní bọ́lá kiri wọ́n ní òun rèé inú hadith anabi òun rèé inú alukoran ó sì bẹ̀rẹ̀ sí ni máa lò olùbẹ̀rù ọlọ́run ọba nìyẹn àmọ́ wọ́n ń sọ fún ẹ pé n tó ń ṣe yìí kò sínú alukoran kò sínú hadith anabi sallallahu alaihi wasallam ó sì ń pè ní ẹ̀sìn òun ló gbé tó bá wù kalẹ̀ kìí ṣe ìfẹ́ ẹnu tẹnìkan kọ́ra kìí ṣọ̀rọ̀ àwọn wa tí bá bàbá ńlá wa ṣe máa ń ṣe nìyẹn no ẹ lọ lè pé kọ́ra mo fẹ́ fi dùn ọ̀rùn yẹn ń ẹ̀sìn ọlọ́run wa kọ́ yẹn a tábà ṣe mọ́ nìsín ẹ̀yin wá wò pa tí wàá da nǹkan táwọn bàbá wa ń ṣe nù tí o bá ti bá tà nẹ́bí kí ni àwọn oore tí ó já tí ó máa ń ṣẹlẹ̀ fún ẹni tó bá níbẹ̀rù ọlọ́wọ́ bá ẹni tó bá níbẹ̀rù ọlọ́wọ́ bá ẹni yẹn yẹn ni taqwallahi hifnun wa hifrun min washwasati shaytan gbogbo àwọn rírù yìí ní ọkàn tí ṣètọ́ ni ń gbé sọ́mi ènìyàn lẹ́mìí sọ pé ìpínlẹ̀ ìbàjẹ́ ìpínlẹ̀ aburú nínú ṣètọ́ àtòdì ìṣúrí tí wọ́n wá gbogbo ìpínlẹ̀ aburú àtọ̀dọ̀ èṣù ni kódà àtẹlgọ́dọ̀b ìbínú tẹ́rí yẹn kìíta tẹ́rí yẹn ẹ̀gàn tẹ́rí yẹn ṣètàn ló máa ń gbin fọmọ ẹ̀dẹ́ ènìyàn lọ́kàn ẹni tí wọ́n bá ti gbìyànjú kó rí àwọn nǹkan yẹn lékò lẹ́nu rẹ̀ náà lẹ́sọ̀ ọ̀sọ́lá ni pé kódà tí ìbínú bá ti ń bí ọ ṣe a'udhu billah tó bá ni ọ̀họ́ lọ. tó kíní yẹn gbogbo ìpínlẹ̀ rẹ̀ náà gbogbo ìpínlẹ̀ aburú yẹn látọ̀dọ̀ ṣètàn ni tọ́mìnì yẹn bá ti rí okun ṣètàn òun náà ni pé n tó wá lè fi já okùn àṣẹ̀tọ́n tó lè fi ṣe wépọ̀n against ṣẹ̀tọ́n ọ̀nà tẹ́kọ̀ Allah ẹni tó bá ti jẹ́ olùbẹ̀rù ọlọ́run tí ó rí ìbẹ̀rù ọlọ́run ọba ní tó ní subhanallah o ti ní wépọ̀n tó le o ti ní bàríà tó lágbára tó fi gbàdé ara rẹ láàrin wọn àti èṣù èṣù oníríbi dọ́dọ̀ rẹ máa gbogbo tí ń jẹ́ ròyìn ròyìn yóò mọ̀ jìnà sí ọ ni so torí pé ìbẹ̀rù ọlọ́wọ́ ọba òun ló máa ń léyìn jìnà sí nǹkan báwọn torí pé kí ni bákan náà ma'iyatullahi ta'ala ọlọ́wọ́ ọba ọmọ bẹ pẹ̀lú onítọ̀hún tó mọ̀ pé ọmọ bẹ pẹ̀lú onítọ̀hún ọlọ́wọ́ ọmọ kun onítọ̀hún lọ́wọ́ gbogbo tẹ́ni ẹ bá dáwọ́lé tí ṣòro bá kojú rẹ̀ yóò rí pé ọlọ́wọ́ bó ṣe máa kun yóò níbẹ̀ èyí ọlọ́wọ́ bá sọ nusuratu nahel aya one twenty eight ọlọ́wọ́ bá ní inna Allaha ma'al ladhina ttaqaw walladhina hum muhsinun yíwá ní èmi olúwa èmi ọlọ́run ma'alladhina taqaw mo máa ń ṣèrànwọ́ fún àwọn tó bá bẹ̀rù mi wá jẹ́ olùbẹ̀rù mi ìràn wọn lọ́wọ́ ikùn wọn lápá ìníjẹ́ kojú ti wọn walladhina hum muhsinun kọ́ra táwọn èèyàn bá dẹ subhanallah tó bá dẹ takúté ìyẹpẹrẹ tí wọ́n dẹ takúté ẹ̀sìn kalẹ̀ wàláì tọ́lọ̀ bá rí pé ẹni yìí bẹ̀rù ni ah! ẹni yìí ń tó ṣe yìí pẹ̀lú bẹ̀rù ni ọlọ́run bá ló fi ṣe é kó ló lè ṣe kọjá kó wá ìmọ̀ kan dààmú rẹ̀ àmọ́ ògede pé ìbẹ̀rù ọlọ́wọ́ bá wà ń bẹ̀ yẹn ọlọ́wọ́ bó sì kó yọ ọlọ́wọ́ bó bẹ̀ pẹ̀lú rẹ̀ yóò sì kó yọ tó bá kan náà ẹni tó bá ń jẹ́ olùbẹ̀rù ọlọ́wọ́ bá yẹn tẹ̀kún òmùrù òun yẹ sí ọ̀rọ̀ àtàn gbogbo ọ̀rọ̀ rẹ̀ yóò rọrùn àlámọ̀rí ìgbésí ayé rẹ̀ ọmọ rọrùn ẹ̀rí ìgbésí ayé ò ní nira fún un ní ọ̀tún wọ̀ sí pé owó lè pọ̀ lọ́wọ́ rẹ̀ owó lè mọ́ pọ̀ lọ́wọ́ olùbẹ̀rù ọlọ́run àmọ́ ẹnu wọn tó bá ń rí yẹn yóò tẹ́ lọ́rùn yóò sì rọ́ lọ́rùn Allah subhanahu wa ta'ala ó ní wa man yattaqillaha yaj'al lahu min amrihi yusra ní suratu talaq gbẹ̀rẹ̀ tó bá bẹ̀rù ní ọlọ́run ọba máa ṣe ìjọrùn fún níbi ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ọmọ ọ̀rọ̀ ọlọ́run ni Allahu akbar gbogbo ayé bá ń kégbe fìtínà tó ń ké wàhálà wallahi olùbẹ̀rẹ̀ ọlọ́run kò ní sí nínú nínú wàhálà kódà ní táwọn èèyàn máa ń gbà nígbàgbọ́ pé òun ló máa ń dẹ́kun wàhálà fún yàn owó máa ń dẹ́kun wàhálà fún yàn táwọn èèyàn máa ń gbàgbọ́ bẹ́ẹ̀ ẹnìyẹn lè máa nì àmọ́ pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run tí ń bẹ lọ́kàn rẹ̀ tí ń bẹ lọ́kàn rẹ̀ ọlọ́run bó sì tó ọlọ́run bó sì sọ ọ̀rọ̀ ìrọ̀rùn fún un. ẹni tó bá jẹ́ olùbẹ̀rù ọlọ́run ọba ọlọ́run ọba subhanahu wa ta'ala يعني يعينه الله لمعرفة الحق من الباطل يعني يقولون من من قايد ń gáìdì ẹni يوم توشونا لا تما يودو يوم máa tọ́ ṣọ́nà láti máa rí òdodo yóò máa dá yàtọ̀ mọ̀ sí ọ́ Allahu Akbar ẹni tó jẹ́ olùbẹ̀rù ọlọ́run yóò máa dá irọ́ mọ̀ yàtọ̀ sí òdodo tó bá fẹ́ rú papọ̀ fún un ọlọ́run ó sì di igba ọ̀nà tó ṣe pé yóò fi rí pé ẹ fẹ́ rú eléyìí papọ̀ ni تاكو بيرو لو بان بنين يعني الله سبحانه وتعالى إنه سورة الأنفال آية 29 وني يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم والله ذو الفضل العظيم إنه آية مكعي nǹkan méjì lọ́wọ́ bá lóun ṣe fún ẹni tí ó bá jẹ́ olùbẹ̀rù ọlọ́wọ́ olúwa ní yáyọ lọ́wọ́ iná àmàlù èèyàn nígbàgbọ́ òdodo ń tẹ tọkùnwà tẹ bá bẹ̀rù mi yẹ jẹ ẹlẹkùn furqanan ọlọ́wọ́ bá ní màá ṣe ní tí ó máa mú òdodo àti rọ́ yé yín ń sì ṣe fún yín yẹn ni kọ́lọ́wọ́ lánàá rẹ̀ fún yóò fi hàn pé ìlà ọ̀nà tó máa rìn lè máa béèrè ẹ̀rí lérí ẹ̀sìn rẹ̀ tó bá fẹ́ ṣe píkílẹ̀ rí ẹ̀rí níta ká máa ṣe yìí ẹ̀rí rẹ̀ dánú ẹ̀rí rẹ̀ dà nínú hadisa nabi sallallahu alayhi wa sallam ẹ̀rí rẹ̀ dà ó dà àwọn sàhábà nabi sallallahu alayhi wa sallam ní tó bá jólú bẹ̀rù ọlọ́wọ́ bá olúwa ní bákan náà wa yaghfir lakum wa yukaffir ankum sayyi'atikum gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́ bá ṣe àwọn olóòní máa parẹ́ wa yaghfir lakum wallahu dhul fadli azim máa ṣe àforíjì fún yín máa ṣe pa ẹ̀ṣẹ̀ yẹn rẹ̀ ní tó bá jólú bẹ̀rù ọlọ́wọ́ bá tó bákan náà ní tó bá jólú bẹ̀rù ọlọ́run tó bá ní kéèyàn jẹ́ òlé ọlọ́run Allahu Akbar àǹfààní tí ẹni tó bá jẹ́ olùbẹ̀rẹ̀ ọlọ́run máa ń rí nìyẹn òun ni wòlíì ọlọ́run ọba òun ni wòlíì ọlọ́run ọba turu ọlọ́run sọnù Suratu Anfal bákan náà àyà thirty four olúwa ní in awliya'uhu illa al-muttaqun olúwa lẹ́nu kankan ò lè jẹ́ wòlíì mi ọlọ́run àfọlùbẹ̀rẹ̀ ọlọ́run kẹrẹ tó ń pèrè ní wòlíì ọlọ́run kẹ wá ìbẹ̀rẹ̀ ọlọ́run ọba ti alípẹ̀lẹ́ ni ọlọ́run so bóyá fún àwọn tí a bá ní ìbéèrè kan sí méjì mo pé kí n dúró báyìí díẹ̀ torí ó rà ní rí ìpèpè ní ìjẹ́jọ́ so bóyá fún àwọn tí a bá fẹ́ wọlé tí a bá ní ìbéèrè so àyè ti wà báyìí so bákan náà tó bá jẹ́ olùbẹ̀rẹ̀ ọlọ́run ọba ẹlòkọ́yọ̀tà ní mọ̀gọ́dà ló kàṣìrín gbogbo àwọn tó bá ń jẹ́ ọ̀tá ọ̀tá ìsìn kọ́ wọlé ẹ̀ lè gbé. wàlékùmù sàlámù rahmatullah wàlékùmù sàlámù ń dáyé lóhùn. alhamdulilah. naam ẹ e káàbọ̀. hello mo ń gbọ́ yín. naam ó dàbí pé bóyá kíní yẹn gbọ́ dáadáa òun ní kẹ́ni tó bá ń jẹ́ naam ṣé lómi ti wọlé naam. Ah, ẹni tó bá ń jẹ́ olùbẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá. ọlọ́run bá máa ń ṣọ́ níbi gbogbo tó bá ń jẹ́ aburú àwọn ọ̀tá tó bá fẹ́ gbé ogun tì olóòbá ni wa in tasbiru wa tattaqu la ẹ̀rí ẹlòmíì tí mo lọ lè wá gbẹ́rẹ́ káàkiri wá àkàràbá wá ẹ̀yọ́nú fún síra rẹ ni aláì kò sí níbi tó ń wá káàkiri yẹn bá ó ti ṣàlàyé ó ní nǹkan kan kù tẹ́ bá ti bẹ̀rù ẹ̀mí ọlọ́run ọba ó ní tẹ́ bá ti jẹ́ olùbẹ̀rù ẹ̀mí ọlọ́run láyé àdúrò kún kéèdàhùn gbogbo èké táwọn èèyàn bá ń dá láwọn ọ̀tá yín kò lè ràn yín kò ní ṣe lórí yín ṣojú ìlú ń fi mọ̀ pé àṣé olórí ogun náà ni kí wọ́n jẹ́ olùbẹ̀rù ọlọ́run ọba náà ni kí wọ́n jẹ́ olùbẹ̀rù ọlọ́run ọba ẹni tí ò bá bẹ̀rù ọlọ́run ọba gbogbo nǹkan ẹni ọmọ dẹ́rù àmì tó bá jẹ́ pé ẹni tó bẹ̀rù ọlọ́run gbogbo nǹkan ni ọmọ bẹ̀rù ẹ̀ gbogbo tọ́lọ́run bá dá ni ọmọ bẹ̀rù ẹ̀ tó àmì tí ò bá ti bẹ̀rù ọlọ́run kọ́dà ẹni tó kéré jù èkúté ọmọ dẹ́rù bó ń tọ̀ torí òun náà bẹ̀rù ọlọ́run ọba ohun tí olùbẹ̀rù ọlọ́run máa ń ṣe kò sí lọ́wọ́ rẹ̀ gbogbo tí kò kí yẹn máa ń dánwò ó náà ní ń bẹ lọ́wọ́ rẹ̀ bákan náà tó bá jẹ́ olùbẹ̀rù ọlọ́run ọba ilé ẹni yẹn ẹni ibi tí ó ti máa rí jẹ tí ó ti máa mú ìjẹ mú rẹ̀ yóò jẹ́ ọ̀nà ìrọ̀rùn ó sì jẹ́ ọ̀nà tí ò rẹ̀ kàn lọ́wọ́ ti máa ṣe ìjẹ mú fún un tásìkò rẹ̀ bá kú díẹ̀ láti tú báyìí olùwọ̀ba yóò bu àṣírí yẹn ó láti pé kìnìún yẹn sẹ́ẹ̀tì wọlé náà ẹ káwọ̀. Ẹ kò ní ìdílé di ẹyin. Ismail látọ̀sẹ̀ lónìí. Náà mọ́ káwọ̀. Ọlọ́run ó gbà bí àwa. Àmín. Ọlọ́run bá wa dúpẹ́ fún yín. Àmín. Ọlọ́run ó gba àwẹ̀ wa sí padà fún wa. Àmín ìjọba kan wà kára. Ó Ọlọ́run tó kò lẹ́yìn tó bá ti níbẹ̀rù Ọlọ́run bá ó ti pèé pé ẹni ayé ó ti di ẹni ọ̀run yányàn. Ìgbàlódé yẹn gbọdọ̀ níbẹ̀rù اوكي نعم هاتي ولا نعم هاتي ولا وعليكم السلام نعم الحمد لله نعم نعم يا كابو ní tẹ́ ẹ bá ń sin lọ́run déédéé ẹni tàǹgbà tí tọ́lọ̀ bá lọ yá ìyẹn ti tẹ́ àlìjáàmọ̀ kalẹ̀ ni pé ìbẹ̀rù ọlọ́run náà ni hmm. wọ́n á gbádùn ìdá pẹ̀lú ìpẹ̀lú prógámù ọlọ́run ní kẹ́ẹ̀kì Hello. salaam. Ẹ ti wọlé ẹkún ní rédíò yín. Ẹkún ní rédíò yín mò ń gbọ́ yín ọmọ ìjà mi látara ń gbà. naam ẹ káàbọ̀. naam naam jazakallah khair. hello. hello. aleykum salaam. Nàbísà tó sọ̀rọ̀ látàlẹ́ kókò. Naam ẹ káàbọ̀. Ẹ káàtó. Naam. Ẹ kú ọ̀nà. Alhamdulillah. Ẹ kú ètò. Alhamdulillah. Ẹ jẹ. Naam. Wa aleykum ṣebí ẹ pẹfọ àǹtí ó bá gbàgbé bóyá nǹkan tó rújú àbí nǹkan tá a bá fẹ́ bèrè ní ọ̀rọ̀ ẹlámọrẹ ẹsìn wa lè bèrè náà mo ń gbọ́ yín mo ń gbọ́ yín náà nàìjíríà wàlẹ́kùn sálàm. ẹgbẹ́ tó. náà alhamdulilah ọlọ́sàn-án lẹ́yìn. ọlọ́sàn-án lẹ́yìn. ọlọ́sàn-án lẹ́yìn. náà ẹ̀yin la ní ìdìbò àwọn. ẹ dákun wọn ní kí èèyàn bá fẹ́ pàṣẹ ìpàdé kí èèyàn má gbà rẹ̀ ẹ dákun distance òun gbé oṣù tó pọ̀ sí o. ẹgbẹ́ béèrè ní ẹ̀dá ẹ̀dá ọ̀fẹ́ bá wà pàrọ̀ bá àwọn tí èjì kéèyàn wọlé kí wọ́n béèrè question bá béèrè question wọ́n sọ fáwọn ní question kó ń dẹ́ni tó wọlé wọlé. ẹ ṣeun gan ìzákun lọ sẹ́ra ẹ ṣeun ọlọ́run wọ́n tẹ̀lé tọ̀rẹ̀ so nítorí bẹ̀rẹ̀ ni pé báwo ni distance is travelling every tó bá ti ń jẹ́ pé travelling nínú custom nínú àṣà ìlú yẹn tó bá jẹ́ pé travelling ni ìyẹn láǹfààní kéèyàn máa gbáwẹ̀ so bóyá ó ń la wàhálà lọ kọ la wàhálà lọ ìyẹn láǹfààní kọ́ gbáwẹ̀ rúkṣọ̀ nìyẹn ni pé ọlọ́run bá fún wa ní ẹ̀bùn látọ̀dọ̀ ọlọ́run bá ní so ìdílé láì tààlà tó bá di ní ọjọ́ mẹ́jọ a máa pàdé lórí ètò tí mo àbí ọ̀rọ̀ tí mo ń bá lọ nípa ìbẹ̀rù ọlọ́run ọba kó ba lè mà wípé bóyá àwẹ̀ tá à ń gbà bí ó iṣẹ́ lára wa bóyá kò iṣẹ́ lára wa àbúfọ̀tà sọ̀rọ̀ mi òun ń dágbére fún wa àwọn tí a bá fẹ́ pé zero eight one zero thirty three fifty one fifty four nine zero eight one zero thirty three fifty one fifty four nine salamu alaykum wa